الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والثلاثين وأربعمائة وعن جابر رضي الله عنه قال مضت السنة أن في كل أربعين فصاعدا جمعة رواه الدار قطني بإسناد ضعيف وعن سمرة بن جندب أن النبي صلى الله عليه وسلم كان يستغفر للمؤمنين والمؤمنات في كل جمعة رواه البزار بإسناد لين وعن جابر بن سمرة أن النبي صلى الله عليه وآله وسلم كان في الخطبة يقرأ آيات من القرآن يذكر الناس رواه أبو داود وأصله في مسلم حديث على وجاء حديث توالة جابر ابن عبد الله الأنصاري radiyallahu anhuma nínú àdéhùn yìí àlàyé wá nípa ayé òǹkà àwọn èèyàn tí wọ́n lè péjọ pọ̀ ṣe salatul jumu'ah ó ń sọ wípé nítòjẹ́ súnà tó fẹsẹ̀ rinlẹ̀ tó dájú èyí tí àyípadà kò bá nípa salatul jumu'ah òun náà ni wípé ní gbogbo ìgbà tá a bá ti rí èèyàn ogójì tàbí jù bẹ́ẹ̀ lọ ọ̀tọ̀ ká ṣe salatul jumu'ah. Al-Imam ad-Daraqutni òun ló gbé àdìsí jáde inú tírà rẹ̀ eléyìí tá a mọ̀ sí Sunan ad-Daraqutni ṣùgbọ́n àdìsí yìí hadith tó lẹ́ni kò fẹsẹ̀ rinlẹ̀ eléyìí ló fà á àwọn ẹni tó pọ̀ nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam náà ti sọ pé gbogbo àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó wá nípa líla iye òǹkà èèyàn tí wọ́n lè pé jọpọ̀ sí sọ̀láàtùl jumu'ah kò sí kan nínú rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó wá wípé a gbọ́dọ̀ rí èèyàn ogójì tàbí jù bẹ́ẹ̀ lọ ṣáájú ká tó ṣe salatul jumu'ah. al-Hafiz ibn Hajar rahmatulahi alayhi nínú tírà rẹ̀ Fathul Bari ó ṣàlàyé nínú rẹ̀ wípé ọ̀rọ̀ oríṣi mẹ́ẹ̀ẹ́dógún ńlọ́wọ́ nípa iye òǹkà àwọn èèyàn tá a gbọ́dọ̀ rí ṣáájú ká tó lè láǹfààní àti ṣe sọ̀látùl jumu'ah. wọ́n bẹ nínú àwọn olùmọ̀ ẹni tó sọ wípé èèyàn kan ṣoṣo ó lè dá sí sọ̀látùl jumu'ah. a rí nínú wọn ẹni tó sọ pé èèyàn méjì ẹni tó sọ pé èèyàn mẹ́ta ẹni tó sọ pé èèyàn mẹ́rin ó sì ń bẹ nínú wa ẹni tó ní èèyàn méje èèyàn mẹ́sàn-án Ara ẹni tó sọ pé ẹni méjìlá bẹ́ẹ̀ náà ni ẹni tó sọ pé èèyàn ọgbọ̀n ẹni tó sọ pé èèyàn ogójì ẹni tó sọ pé èèyàn àádọ́ta ẹni tó sọ pé èèyàn ọgọ́ta ẹni tó sọ pé èèyàn àádọ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oníkálukú nínú wa ló sì ní nǹkan kan tó rí dìmú gẹ́gẹ́ bí ẹ̀rí eléyìí tó fẹ̀yìntì láti sọ ń tọ́ sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tá a bá kódà sórí àtẹlọ́kọ̀ kan á rí i pé wọn ò tó láti jẹ́rìí fún nǹkan tó pọ̀lọpọ̀ nínú wa tí wọ́n lọ sídìí ẹ̀. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n sọ pé kárìyàn ogójì nínú wọn ni alimami shafi'i àti alimami ahmed rahmatulahi alayhima nínú àwọn ẹ̀rí wọn onáàlà dìtì jábìrì. ابن عبد الله رضي الله عنهما eléyìí tó wá ń bí tó bá ti pé bàdé fi fi wá tó bá ti kó fẹsẹ̀ rìn lẹ́ni kò bá jẹ́rìí tó múnádóko tó ṣe pé nǹkan kan ò lè ti dànù mọ́bọ̀tì sunnatu anna fi kulli arba'ina fasa'idan aljumu'a ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ ẹ ti mọ̀ lábẹ́ òfin ọlọ́run títẹ̀rí kan bá wá tí ọ̀sẹ̀sẹ̀ rinlẹ̀ a lè mú dájọ́ kankan jáde nínú ẹ̀. ṣùgbọ́n ó wá nínú hadith míì hadith Ka'b ibn Malik radiyallahu anhu torí pé ní Abbas radiyallahu anhuma wọ́n lọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ó ti ṣe salatul ó ti ṣe lọ́rùn àyàn lórí anabi sallallahu alayhi wa láti mẹ́kà ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam àárí kàrí ipò tí a ṣe salatul jumu'a àrí ní mẹ́kà ṣègbà tí salatul jumu'a ọ̀sẹ̀ ṣe mẹ́kà látàrí àtakò àti pípọ̀ táwọn kùfàr tí wọ́n pọ̀ àwọn mùsùlùmí tó ti wá ṣe hijira lọ sí Medina Ànábì wa pa wọn láṣẹ ẹ wú ọjọ́ tí àwọn Yahudi tí wọ́n máa péjọpọ̀ nínú ẹ̀ ẹ̀yin náà kó àwọn èèyàn jọ kẹsì sọlátul jumu'ah. báyìí ẹni as'ad ibn zurara radiyallahu anhu òun làkọ́kọ́ ẹni lọ́kọ́ kó àwọn èèyàn jọ ní àbà kan tó súnmọ́ Medina òun lọ́kọ́ kó àwọn èèyàn jọ sí sọláàtì wọ́n wá ń bi káàb wọ́n ní rákà méjì ló ṣe wọ́n bi Ka'b ibn Malik léèrè pé kam kuntum yawma idin ẹ̀yin mélòó gan-an ni lọ́jọ́ yẹn nígbà tẹ̀ ṣe sọ̀látù Juma ó ní kunna arba'ina rajulan ajé ogójì èèyàn tẹ́lẹ̀ ìṣìhàn wa hadisi yìí al-Imam Abu Dawud àti Ibn Majah ni wọ́n gbé jáde bisanadin hasan ọ̀nà tó gbà wá ọjọ́ ọ̀nà kan tó gún àwọn olùmọ̀ táwọn sọ pé èèyàn ogójì àwọn fi lé iṣẹ́ rí nípa ẹ bá sọ pé hadithi jábìrì yìí kò bá fẹsẹ̀ rinlẹ̀ ọ̀dà atúní hadithi Ka'ab ibn Malik ṣùgbọ́n kò sẹ́rì ń bẹ̀ lórí wípé àyàfi káwọn èèyàn pógójì kó tó di pé wọ́n láǹfààní àti ṣe salatul jumu'ah báwo ni tí wọ́n bá dín sí èèyàn ogójì ṣé òun tún ní ṣe sọ̀láṣì ìjùmọ̀ àyìn ààrẹ rì sọ̀sọ̀ fún abẹ́ káwá tìràn mọ́ jíjẹ́ tí wọ́n dógójì òun ló fún wọn láǹfààní àti ṣe sọ̀láṣì ìjùmọ̀ á ó ń bùkátà ẹ̀rí mi látòdì. tọ́ tẹ́lẹ̀ lọ́dọ̀ imáàmù Ṣáfi'í àti Ahmed nù rìwáyà kan tọ́wá lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà táwọn èèyàn tó ṣe sọ̀láṣì ìjùmọ̀ á tí wọn bá pógójì kò sí wọn ti lè láǹfààní àti tèè salatul jumu'ah tí èèyàn ogójì yẹn minus imam ni àbí pẹ̀lú imam tí a bá sọ pé pẹ̀lú imam a jẹ́ pé èèyàn mọ́kàndínlógójì èèyàn pẹ̀lú imam ṣùgbọ́n tí a bá sọ pé àtọ̀ sí imam a jẹ́ pé èèyàn mélòó nu èèyàn mọ́kànlélógójì ẹlẹ́ẹ̀kejì yìí ni wọ́n ń sọ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń sọ. ṣe àárín èèyàn ogójì tó imam. a sì rí nínú àwọn olùmọ̀ àwọn ẹni tó sọ pé àyàfi káríyàn méjìlá ká tó di pa láǹfààní àti ṣe salatul jumu'ah nínú wa ọ̀nà àlápá kan náà àmàlìkíyà bẹ́ẹ̀ náà ni ahamadu nínú rìwáyà kan tuntun tún látọ̀dọ̀ rẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní torí kó ibn abdullahi al-ansari yìí kan náà níbi ọ̀rọ̀ nípa báwọn èèyàn ti ṣe fọ́nká kúrò níwájú ànábì wa sallallahu alayhi wa sallam hadith tó ti síwájú yẹn nígbà tí wọ́n kó ọjà dé láti ilẹ̀ sham tánàbí ti ń ṣe kútúbà lọ́wọ́ àwọn èèyàn túká ọwọ́ èèyàn tó ṣẹ́kù níwájú ànábì ojú méjìlá lọ eléyìí wá tọ́ka sí pé a pé méjìlá àbí jù bẹ́ẹ̀ lọ iná ni mínímọ̀ iye èèyàn tá a lè fi ṣe sọ̀látùl jumu'ah wọ́n ní kò sẹ́rìí ń bẹ̀ because ààrí gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam pé tí wọ́n ti pẹ́yìn tẹ́ sẹ́kù yìí báyìí ẹ̀ bá pé méjìlá ni àbá ti ṣe sọ̀látùl jumu'ah ìmọ̀tá ànábì ò ti sọ bó láti wá fẹ́ fi lé ànábì lẹ́nu níta ànábì ọ̀sọ́. al-imam eh, Abu Yusuf أتي محمد ابن حسن أبي محمد ابن الحسن الشيباني تواجه مكيو في إمام أبي حنيفة àwọn sọ wípé sabatiro yẹn méjì sabatiro yẹn méjì tí wọn pẹ̀lú imam wọn lè ṣe sọlátul jumu'ah tí yẹn méjì bá ti pẹ̀lú imam wọn di mélòó nù wọn di mẹ́ta tọ́ ṣé wọn alimami abu hanifa rahmatulahi alayhi òun sì sọ pé rárá o a gbọ́dọ̀ rí ẹn sí imam nígbà tá a bá rẹ́ ni imam wọ́n dé ẹ̀mí lónìí nígbà tá a bá sí imam ìgbà náà ni wọ́n tó lè ṣe wọ́n nítorí pọ́lọ̀ ń sọ nínú alukur'an ìyá ayọ̀ lẹ́dínà àmàlù ìdáná odi ẹlẹ́sọ́láàtì mi yẹn omi ìjùmọ̀ àti fẹ́sàáwò ilẹ̀ ẹ̀rẹ́kẹrìlá fẹ́sàáwò wọ́n ní eléyìí ọ̀rọ̀ ni tọ́lọ̀ wọn bá dojú rẹ̀ kọ èèyàn tó pọ̀ a sì mọ̀ pé èèyàn tó pọ̀ wọ́n bẹ̀rẹ̀ látòrí látòrí mẹ́ta torí ẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ mẹ́ta pẹ̀lú al-imam ṣùgbọ́n ìgbà tí wọ́n á sọ báyẹn òun náà kò sẹ́rìí ń bẹ̀ nítorí pé ọlọ́run bá sọ nínú al-Qur'an lọ́pọ̀lọpọ̀ ààyè torí pé wọ́n àjọṣepọ̀ yàrá lórí náà àmọ́ ìlànà òdì al-salati min yawm al-jumu'ati fas'aw wọ́n ní fas'aw tó wá yẹn ìní ń tọ́ka sí pé a gbọ́dọ̀ rí jàmáà pẹ̀lú imam ṣé ìmáàmù lọ́lọ́run bá wí ni pẹ̀lú àwọn jàmá nínú àyà yìí àbá àwọn jàmá yàtọ̀ sí ìmáàmù tí tábà ti pèpè fún ọ̀fọ̀lẹ́t ní ọjọ́ júmọ̀á ẹ yára tètè máa lọ síbi ìrántí ọlọ́run ṣé ìmáàmù yẹn ń bá wí àbáwọn yìí kìí ṣe ìmáàmù ni wọ́n ń bá wí nítorí pé ìrántí ọlọ́run tí wọ́n ní kọ́ lọ gbọ́ ẹni tí ó sọ fún ọ ti ń bẹ́ńbẹ́ ìwọ́n tó ti lọ ni wọ́n ń bá wí. so torí ẹ imam abu hanifa ó ní jama lọ́lọ́run dojú ọ̀rọ̀ kọ ajẹ́ pé aqallu al-jama' thalatha ètò kéré jù nínú ètò pọ̀ mẹ́ta náà ni ajẹ́ mẹ́ta darapọ̀ mọ́ imam eléyìí ni ó fún ọ àti ṣe salatul jumu'ah ṣùgbọ́n àbí wọn léèrè. kékin lè rí sí ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó sọ pé ya ayyuhal ladina amanu ista'inu bis sabri was salah ya ayyuhal ladina amanu ista'inu bis sabri was salah wò ya ayyuhal ladina amanu idha nudiya lis salati min yawmil jumu'ah fas'aw fajran yajran. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة أت يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا فجرعا بوجرعا أركي نعام آه جيجي إكبكي واني نوي قال الله بعد جوكك يقو الذين آمنوا من الذين آمنوا أسمكوا الذين آمنوا يعني تقونوا لا يا الذين امنوا سوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا سوا ودي يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه استعينوا بالصبر والصلاه سوا ويا مجيج وجرا ودادا اوكي اي سايك اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا اسعي آل جنتم سه láì jẹ́ pé a pọ̀ sóye yín Abu Hanifa ó ní àṣẹ tó wá nínú àyà yẹn a lè jẹ́ni tó musẹ́ láì ṣe pé kíni láì ṣe pàpọ̀ ọ̀dà àyà ẹlẹ́kejì tá a kà yā ayyuhalladhīna āmanū ista'īnū bis-sabri was-salāh ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run ẹ máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ṣíṣe sùúrù àti ṣíṣe sọlẹ ẹ máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ṣíṣe sùúrù àti ṣíṣe ọsọlẹ bí àyà yìí náà a lè mú àti ká pọ̀ ni pé wọ́n tó fẹ́ wá ìrànlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú sùúrù ò ní ṣe sùúrù àti tọ́ba rí i pé ẹ pé mẹ́ta náà ò ní ṣe sọlá àti tọ́ba rí i pé ẹ pé mẹ́ta tó ń wọ́n sọ yìí pé àṣẹ yẹn kọtọ́ka sí pé gbọ́dọ̀ pọ̀ àfi tó bá yẹ kó gbogbo ntọ́nà ọba bá ti mú wa tẹ̀sẹ̀ ọ̀tẹ̀lì jẹ́mà kò ní í ṣe é lò àfi ká pọ̀ kò sì sẹ́ni tó sọ bẹ́ẹ̀ mo pé wa kò sẹ́rì ń bẹ̀ eléyìí túmọ̀ sí pé alimami Malik rahimahullah ta'ala èyí tó jẹ́ mẹ́tàbí lọ́dọ̀ tiẹ̀ onáà ní pé èèyàn tó ṣe jùmọ̀ à wọ́n gbọ́dọ̀ pọ̀ ṣùgbọ́n láìsí nọ́mbà wọ́n gbọ́dọ̀ pọ̀ láìsí nọ́mbà kílẹ̀ rí ti yín wọ́n sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó ti salatul jumu'ah gbogbo àwọn salatul jumu'ah tó ti ṣe àríkẹ́ ni ti ń bẹ lẹ́yìn rẹ̀ ńkọ́ wọ́n pọ̀ sọ eléyìí ló fi hàn wá ikú salatul jumu'ah a lè ṣe láì rí ẹni tí ó pọ̀ a lè ṣe láì rí ẹni tó pọ̀ lọ́ba ajẹ́ bẹ́ẹ̀ ajẹ́ yìí pé ọ̀rọ̀ ìmáàmù Málìkì ìgbà tó a ti ní gbogbo àwọn ẹ̀rí tó ń mú wá lórí àwọn nǹkan tí wọ́n sọ yẹn wọn kì í sọ àwọn ẹ̀rí tó múnádóko ọ̀rọ̀ ìmáàmù Málìkì lọ́tẹ̀wọ̀n jù láàrin èèyàn tó pọ̀ ṣùgbọ́n láì sí kí ni ṣe láì sọ̀ǹkà sí i eléyìí náà sì ni al-Hafiz ibn hajar rahimahullah lọ́sàlẹ́sà nínú Fathul Bari nítorí pé nǹkan tí sẹ̀ríà tí ò sí nọ́mbà sí kọ̀tọ́ka sí nọ́mbà sí ṣùgbọ́n a rí nínú ìṣesí ànábì sallallahu alaihi wasallam wípé gbogbo sọ̀látùl jumu'ah sára yìí ṣe ní gbèsè ayé rẹ̀ òtún sọ̀látùl jumu'ah kan lónìí kan òtún tó ṣe pẹ̀lú ẹnìkan tá ti jọjẹ́ méjì àbí pẹ̀lú ẹni méjì tá ti jọjẹ́ mẹ́ta àbí pẹ̀lú ẹni mẹ́ta tá ti jọjẹ́ mẹ́rin kò sí. tó ń torí délé a ṣe mọ̀ pé àwòkọ́ṣe rere ń bẹ fún wa lára ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ló ti jẹ́ pé salatul jumu'a máa ṣe pẹ̀lú ọ̀pọ̀ èèyàn táà sì ní sí kí ni sí táà ní sí nọ́mbà sí. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń kí ló a sì rí nínú àwọn olùmọ̀ àwọn tó sọ pé ìgbà tó ti jẹ́ pé ọlọ́run ọba òfin nọ́mbà sí sọláàtì yóò máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ a jẹ́ pé kò sí ìyàtọ̀ kankan nù láàrin sọláàtì àti sọláàtì a sì ti nínú òfin ṣẹ̀rí ọlọ́run yìí wípé nínú ọ̀sọ̀rẹ́ ẹ́ ọ bẹ̀rẹ̀ látòrí èèyàn méjì. ajẹ́ pé alukóòlù ìlúmọ̀ àti alukóòlù ìhọ̀ yìí hàmínà sọ́láwà. ayé pé ọ̀rọ̀ júmọ̀ àkọ́gbọ́dọ̀ yàtọ̀ sí àwọn sọ́láwà tí yòókù. apá kan nínú àwọn olùmọ́tò báyẹn nígbà tí o ti sẹ́ẹ̀rì kankan. ẹ kò sẹ́ẹ̀rì kankan ẹ̀rí wà sọ̀rọ̀ wọ̀ sí sí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi hàn wá pé a gbọ́dọ̀ pọ̀ dáadáa ṣáájú ká tó ṣe salatul jumu'ah. eléyìí wá ń tọ́ka sí pé wọ́n á yẹ pé ìlú tẹ̀yìn wà ẹ̀yin mùsùlùmí tẹ wà ń bẹ̀ ẹ̀yin márùn-ún péré náà ni. kò síbi tá a ti lórí mùsùlùmí mi pè wá láti wá pẹ̀lú yín tó bá di yawmul jumu'ah báwo láti wá máa ṣe o kò burú ẹ̀yin márùn yẹn ẹ̀yin lè máa ṣe jùmọ̀ nítorí pé la yukallifu Allahu nafsan illa wus'aha bẹ́ẹ̀ ti ṣe máa yẹn bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe tì í tó lè jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ó salatul jumu'ah yóò máa wáyé pẹ̀lú ọgọ́rọ̀ èèyàn tí ò ló ń kà gẹ́gẹ́ bí ààyè kọ̀ọ̀kan bá ti ṣe rí salatul jumu'ah yóò máa wáyé pẹ̀lú ọgọ́rọ̀ èèyàn tí ò ló ń kà gẹ́gẹ́ bí òǹkà àwọn mùsùlùmí bá ti ṣe rí ní àyè kọ̀ọ̀kan. ṣùgbọ́n o láti mà ike sọ̀láàtùl jumu'ah àyè kìí kàn wáyé lásán ṣáájú kó tó di pé al-khutba ọwọ́ aṣáájú rẹ̀. ṣé n lérò pé náà ni pé tí bàtà bá parí khutba ṣáà ṣe iqama láti bẹ̀rẹ̀ sọ̀láàtì jùmọ̀ láti gbọ́dọ̀ rọ́gọ́rì yẹn ni àbí ọ̀gọ̀rì yẹn ti gbọ́dọ̀ wà ńlẹ̀ láti gbàdá máa ti ń sọ kótóbà. ìtumọ̀ rẹ̀ ni pé láti ìgbà tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kótóbà kò gbọ́dọ̀ jẹ́ pé èèyàn kan ní í ṣe fún kò sì gbọ́dọ̀ jẹ́ èèyàn méjì. èèyàn tí ó wà àwọn ajú rẹ̀ yẹn wọ́n tó láti jọ sọ̀láàtì jùmọ̀ pé sẹ́ni kankan ní ọba ti ẹ̀wá òtítọ́. ìdínú ó jẹ́ pé tí màá bá dé tó wá wọ mọ́ṣáláṣí torí pé òun ọ̀rẹ́ nìkan kan bẹ̀. yóò jókòó yóò ṣe sùúrù títí fún ẹ̀ máa yọjú lọ́kọ̀ọ̀kan tí ó fi rí pé òǹkà tó wà wájú òun ìsìn tá a bá ti sọ̀ láti lójú mọ́ a kò burú òǹkà tí ò lóǹkà rò pé wa yọkàn kojú inú wo ni pété ọ ṣọlọ kò sí wàhálà. yàtọ̀ sí àwọn sọ̀làwátì yòókù eléyìí tó wá nínú al-Mudawwana ti ìmáàmù Malik rahmatulahi alayhi tí wọ́n bi léèrè wípé ẹ ṣàlàyé fún wa nípa olùpèpè fún sọ̀láàtì tó wá sí masjid tó sì pèpè àwọn asinmi lọ àbójúró lọ wípé àwọn èèyàn fẹ́ẹ́ dé wọn àdé wọ́n fẹ́ẹ́ dé wọn àdé títí ńgbà tí olùkọ́ nìkan kan wá òun yìí kan náà ló tún lọ́ọ́ sì pàmà òun nìkan ńgbà tó tó tí àwọn èèyàn tó dé tí wọ́n dé kí ni kò sí. Malik sọ pé kó ṣe ìkọ́mà kọ́ máa bá sọ̀láàtì lọ. tó bá parí sọ̀láàtì lónìí kọ́ńkọ́ wọn lónìí kan tó ṣe sọ̀láàtì yẹn òní jàmá lọ́dọ̀ lọ. ònìí kan tó ṣe sọ̀láàtì yẹn òní jàmá lọ́dọ̀ lọ. igbe tí wọ́n á regbé egbe regbè wọ́n ti parí sọ náà ẹ̀yìn rẹ̀ làwọn aláìsẹ́ kan ti wá ń dé lọ́kọ̀ọ̀kan àwọn abẹ́rẹ́ kọ́ ọmọ pé àwọn ti ti sọ láàrin láàrin oṣù tiwa wọ́n ní kó lé wọn dànù kó nu mẹ́sì wọ́n gbọ́dọ̀ jẹ́ kó ṣe sọ láti yẹn níjàmá kálukọ́ dàtí ẹ̀sìn ni. tó bá yẹ kíkọ́ ti sọ láti níjàmá ọba ní ládàá kí ló mú yín mọ́ tètè tètè tẹ́lẹ̀ kí ló mú yín mọ́ àṣẹ pẹ̀lú alìmáàmù rọ́ọ̀tì ìmáàmù mẹ́sì. òkú yìí wa eléyìí yàtọ̀ sí kútúbà kéńké tí wọn máa ń bá dé tó rẹ nìkan kan tó pèpè fún sọlá sẹnìkan kò dé wàá sì kọ́ mọ̀ wàá sì sọlá jẹ̀máànù lọ́dọọlọ. yàtọ̀ sí sọlá tó jùmọ̀ ìgbà tó dé tó rẹ nìkan kan jùlọ rẹ lọ òní bẹ̀rẹ̀ sí ní sọ kó túbà sínú atẹ́gùn nígbà tí èsì pọ̀ ya wèrè. tó wàá sì sùúrù títí àwọn yẹn fi máa dé wọ́n fi máa dé wọ́n fi máa dé ẹ̀yìn ìgbà náà tọ́lá ti rí pé nọ́mbà yìí ọjọ́ jùmọ̀ bá ẹgbẹ́ rẹ̀ kó túbà eléyìí ó ti ṣe حديث لكجي وجاء حديث سمرة ابن جندب رضي الله عنه سمرة سلعيفها ما النبي صلى الله عليه وآله وسلم كان يستغفر للمؤمنين والمؤمنات في كل جمعة منه رواية كان يستغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات في كل جمعة رواه البزار بإسناد لين بزار ọlọ́gbẹ́jáde ṣùgbọ́n شكوانا تقوى gbà gbé jáde bákan náà At-Tabarani nínú tírà rẹ̀ Al-Mu'jam Al-Kabir ọ̀nà àgbéjáde ṣùgbọ́n lẹ asima pétégbà ọ̀rọ̀ bá lẹ ńkọ́ a lè rí kò sáàyè fún wa láti lè yọ ìdájọ́ kankan nínú ẹ̀ ṣùgbọ́n ìgbà wáyìí àwọn ìgbà wá mi wá tí wọ́n tún gbè lẹ́yìn rẹ̀ tí wọ́n tọ́ka sí pé níparí kútùbà anabi sallallahu alayhi wa sallam ó máa ń ṣàdúrà fáwọn olùgbàgbọ́ òdodo níparí kútúbà rẹ̀. so nítorí di eléyìí àìkò fẹsẹ̀ rinlẹ̀ ìgbà wáyìí kò túmọ̀ sí pé ìdájọ́ tó mú wa ń kọ́ àgbàdà. kí wọ́n á nìdájọ́ tí ìmáàmù bá sọ kútúbà tán kọ́ máa ṣàdúrà sọ àwọn múmi nìí àtàwọn múmìnà àtàwọn mùsùlùmí àtàwọn mùsùlùmá. àkọ́kọ́ gbogbo olùmọ̀ nípa ṣẹ̀ríà ẹnu wọn pọ̀ ẹnu wọn kò lórí pé ọba òfin mu kéèyàn ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n ìyapa ń bẹ láàrin wọn nípa pé sọ́ràn ẹ̀yàn ni àbí kìí sọ̀ràn ẹ̀. a rí nínú wọn ẹni tó pè lọ́ràn ẹ̀yàn wọ́n sọ pé rukunun min arkan al-khutba ìlàdúrà jẹ́ pé tá a bá sì lè ṣe khutba tá a wá kùnà láti ṣàdúrà níparí ẹ̀ níṣẹ́ ni khutba náà dàbí pé àti khutba. àwọn kan sọ pé nǹkan kẹta níṣẹ́ sí ni kì í sọ̀ràn yẹn tó bá fẹ́ ṣàdúrà tó bá fẹ́ mẹ́ṣàdúrà ṣùgbọ́n tá a bá wò pé gbogbo kútùbà tí Ànábì sallallahu alaihi wasallam bá ṣe kẹrù sọ pé káànà ọjọ́ ẹni tó ṣe wípé kìí pàtì gbogbo kútùbà tó bá ṣe ló máa ń ṣàdúrà tá a bá ti rí i pé al-muwadhaba ọwọ́ ń bẹ̀ ètò dájú ní pé kápẹ́ lọ́ràn ẹ̀ kápẹ́ ní ọ̀ràn ẹ̀ ayé pé níparí kútùbà ńkọ́ kí ìmáàmù máa ṣàdúrà fáwọn mùsùlùmí àti mùsùlùmá àwọn mọ́mìnì àti mọ́mìnà lè máa dá nítorí pé kútúbà yẹn ń bẹ nínú ààyè gbígbàdúà kẹ́bí ẹ ti ṣe rí tí arákùnrin tó wá bá nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ jùmọ̀ lásìkò tó ń sọ kútúbà lọ́wọ́ ó sì ké pé òjò ọ̀rọ̀ òǹgbẹ́ǹgbẹ́ àwọn ń gbẹ nǹkan ọ̀sìn àwọn gbogbo nǹkan ọ̀gbìn ló ń rọ wọ́n bá àwọn bẹ́ẹ̀ lọ́n kójú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam sì gbọ́ sókè bẹ́ẹ̀ lọ́n kò kúrò lórí mímbàrì yẹn àfìgbà tí gbogbo ara rẹ̀ di tó tutù ti gbìnì. torí ẹ̀ kí á ṣàdúrà nípa rẹ̀ kútúbà fáwọn mùsùlùmí àti mùsùlùmá ètò dáa ni ètò dáa púpọ̀ ni ṣùgbọ́n nígbà tí a máa ń ṣàdúrà yẹn kò sí nínú súnnà ní pé kí ìmáàmù kó gbọ́wọ́ sókè gẹ́gẹ́ bí òtítọ́ sínú súnà tí káwọn máa mú náà kọ́ fún agbọ́wọ́ sókè Ibn Taymiyyah rahmatullahi alayhi nínú tírà rẹ̀ al-ikhtiyarat al-fiqhiyyah wọ́n ní mímọ agbọ́wọ́ sókè yẹn nígbà tá a máa ń ṣàdúrà nínú kótóbà kò nínú lànà anábì sallallahu alayhi ó ń bẹ nínú táwọn èèyàn kàdá dálẹ̀ rẹ̀ nù ṣùgbọ́n innama yushiru bi isba'ihi isharatan ṣùgbọ́n títọ́ máa ń ṣe tí wọ́n á ń ṣàdúà nínú kótóbà wọ́n ní kí wọ́n fi ọmọ àka rẹ̀ ṣàpèjúwe kí ó ṣe jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n káwá gbọ́ sókè ká kò sí nínú lànà anábì sallallahu alaihi wasallam kótóbà. Allahumma àyàfi tá a bá fẹ́ ṣàdúrà títọrọ òjò nínú nínú kútùbà àgbọ̀ wa sókè àgbè sókè tayọ orí wa kí ẹ bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe ṣe lọ́jọ́ yẹn àmọ́ tó wá kí nǹkan mìíràn fẹ́ tọrọ àní pékè ni àní gbọ́ sókè máàmú kò ní gbọ́ sókè ìmáàmù náà ńkọ́ kò ní gbọ́ sókè eléyìí jẹba ṣùgbọ́n tí a bá ṣàkíyèsí àdúrà tí àwọn yẹn máa ń ṣe lórí mímbà ó pé gba bẹ́ẹ̀ ló sì pẹ́gbẹ̀rún pàápàá jùlọ láwọn àwùjọ wa ní ilẹ̀ áfíríkà ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kútúbà tí àwọn lèmáàmù lèmáàmù máa ń ṣe níṣẹ́ ni wọ́n já sí kútúbà táwọn kan ti ṣe rí láyé ẹ pé bóyá òmíràn ti ṣe ó ti lé lẹ́gbẹ̀rún ọdún wọ́n ti ṣe ó ti lé lẹ́gbẹ̀rún ọdún báyọ̀ látàrí Abu Ja'far al-Mansur báyìí ni wọ́n ti sọ kútúbà mi àbí látàrí Harun al-Rashid ni wọ́n ti sọ kútúbà mi ìmáàmù tó wá ń sọ kútúbà yẹn sọ̀rọ̀ ṣe ṣe àwọn èèyàn kọ́ ọ́lẹ̀ níparí kútúbà àwọn máa ń ṣàdúà fáwọn olórí fáwọn olórí àwọn mùsùlùmí so wọ́n á sọ pé Allahumma ansur sultanana sultana al-muslimin wa wuzara'ahu.

láwùjọ áfíríkà ń bí kò sí nkẹtẹ kò sí nkẹtẹ ọ̀rọ̀ ẹ̀sìn gan owó wọn fi wá ìdí nu jẹ́ kí wọ́n máa du àtijọ́ lè má mu ẹni tó ti kí ni wọ́n á sì fún kọ̀tọ́ kó ṣe ìmáàmù fún ìyàwó rẹ̀ ń kọ̀rọ̀ yàrá òun gan ọmọ tí ń wí tí ọ̀la yí òun tí ó yọ ẹyin tẹ̀ ń bẹ lẹ́yìn ẹ̀ kò rárá tó ń torí náà ń pé káwá mà lónìí kó tó di lọ́la kò sẹ́ni tó máa ti ń bẹ lápọ̀lẹ̀ fún un lọ́la ń dáadáa wa wá mà lọ́la. tọ́ba di pé wọ́n dọ̀ ọmọ ò nílé wa mọ́ tọ́ba ṣetánì yóò wí ọ́nlá wa ní ìgbéraga tọ́ba wa máa wò pé àfi mọ́ mọ́lé mà ìtumọ̀ mọ́ náà ti tó tó nítorí ìdè eléyìí báyìí ọ̀dà akásàdúà fáwọn mùsùlùmí nígbà tá a máa ń ṣe alùkùtùbà níparí ẹ̀. ẹ̀gbọ́n wa mi tún wá látọ̀dọ̀ Jábìr ibn Samura anna nabiyya sallallahu alayhi wa كان في الخطبة يقرأ آيات من القرآن يذكر الناس رواه أبو داود وأصله في مسلم so àdìsí yìí ń sọ fún wa nípa bánabi sallallahu alaihi wasallam títí máa ń kí alukur'an nínú kútùbà eléyìí tó túmọ̀ sí pé kútùbà kíkan ti ká máa sọ̀rọ̀ tiwa lásán kí ti ká máa sọ̀rọ̀ tiwa lásán so ká máa kí alukur'an sáwọn yẹn létí kẹ́bí àdìsí kan tó ti síwájú látọ̀dọ̀ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin wọ́n sọ pé wọ́n ha Suratul Qaf àti lẹ́nu tani lẹ́nu anabi sallallahu alaihi wasallam látàrí bá anabi títí máa ń kà lọ́pọ̀lọpọ̀ nínú kótóbà rẹ̀ a sì ṣe lẹ́yìn ṣàpèjúwe bí kótóbà ṣe máa gùn àti bí ó ti ṣe kúrú kọ̀mọ́ lérò pé ńgbà tó ń sọ pé kíkúrú kótóbà ó ń tọ́ka sí bí àgbọ́yé ẹ̀sìn ti ṣe dìndò sí lọ́dọ̀ ẹni tí máa ń ṣerú ẹ̀ ni torí Suratul Qaf tẹ̀lé àwọn yáyà tó à ń bẹ̀ ọ̀pọ̀ ju yáyà tó à ń nu Suratul Jumu'ah àti Suratul Munafiqun lọ ilé ìtàn àbí máa ń kanu rákà méjèèjì ó sì pọ̀ ju yáyà tó à ní sabbih isma rabbikal a'la àti hal ataka hadithul ghashiya lọ tẹ̀lé ìtumọ̀ sí pé pé kútùbù ó kúrú lóde bó ti ṣe ń jẹ́ kútùbà sọláàtì ó sì gùn lóde wọn bí títí ń jẹ́ sọláàtì yìí ti kó kúrú ogun àmọ́ wọn wọ kútúbà sí sọláàtì. so àdìsí yẹn òun wà nù sahih muslim òun náà ni wọ́n ń tọ́ka sí pé wà asluhu fi muslim wípé ó ní ìpìlẹ̀ nínú sahih muslim ṣùgbọ́n ìpìlẹ̀ tó nínú sahih muslim ilé ẹjọ́ dalilun khar ẹ̀rí kan ni eléyìí tó ṣe pé a ṣùgbọ́n bí dalilun am ní ma kí alukur'an kí ni ń kà ń bẹ̀ wọ́n sọ ṣùgbọ́n ti muslim yẹn òun ṣàlàyé pé súra báyìí. àwọn àdìsí kan sì tún wá fanabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń sábà ka qul huwallahu ahad nínú kútùbà qul a'udhu bi rabbil falaq nínú kútùbà. gbogbo eléyìí òun ṣàlàyé sani tí wọ́n ń ṣe imam sáwọn èèyàn tí ń ka sáwọn èèyàn lọ́jọ́ jùmọ̀ tí ò ní sí alukur'ani níbẹ̀ wọ́n máa ṣe jẹ́ ọjọ́ ọ̀rọ̀ lásán tí ò ní sí kíkẹ́ alukur'ani níbẹ̀ ó ń bẹ nínú àwọn èèyàn tó ń gbọ́ kútúbà yẹn tó ṣe é pé kò tún ní gbọ́rọ̀ ọlọ́run máa tún dọ̀sẹ̀ tí ń bọ̀ torí wọn kẹsìn fún lọ títí tẹ̀lé wọn ṣe kútúbà tí ò bá máa ṣe alukur'ani níbẹ̀ ẹlòmíì yóò jẹ́ mahruma yóò jẹ́ ní títà ń ṣe nípa kíkì gbọ́ alukur'ani tó torí ẹ̀ kama kí àwọn ará alukur'an bàbá àjẹ súra òdìndí bàbá àjẹ ayọkà kótóbá ọ̀tá gbọdọ̀ wà láì sí ará alukur'an nínú ẹ̀. sẹ́wọ́n tó wá wọ àdìsí ó ní yorùbá kírun náà wọ́n fi ń ṣèrántí sáwọn èèyàn eléyìí ń tọ́ka sí pé gbogbo kótóbá tá a máa ń ṣe ó jẹ́ kótóbá tí ó kún fún ìhàn àwọn èèyàn létí ìtọ́lọ̀ ìhàn àwọn létí nípa ti gbẹ̀ndà ọ̀kẹ́yàmù ràn wọn létí nípa ti ń bẹ lẹ́yìn ikú ràn wọn létí nípa bó ti yẹ kó lulẹ̀ ayé nítorí kí wọ́n lè bá a sórí rẹ̀. ọ̀kan gbọ́dọ̀ jẹ́ pé ọmọ pààlọ́ sáwọn èèyàn létí wọ́n bá wọn sọ̀rọ̀ kẹ́tí òní láárí rárá o yòókè kérú àná ń rán àwọn èèyàn létí. sọrí di eléyìí nínú aburú eléyìí tí wọ́n máa fi ń sọ kútúbà lóde ìwò yìí òun náà ni kéńgbà tani ti ń sọ kútúbà tí wọ́n ti parí kútúbà alákọ̀ọ́kọ́ tán tó bá ti di sẹ́lẹ̀ kejì kò ní ṣe nǹkan kan bẹ̀ dípò kọ́kọ́ sàtàlátì fanabi sallallahu alaihi wasallam lọ kó ti parí rẹ̀ pẹ̀lú àdúrà àṣìṣe ńlá lélẹ́yìí òun náà gbọ́dọ̀ jẹ́ kútúbà bíi tàkọ́kọ́ òun náà gbọ́dọ̀ jẹ́ kútúbà bíi tàkọ́kọ́ ó lè gùn tó ó lè má gùn tó ó lè jẹ́ tọ́gbandọ́gba torí pé àríkà ìpèsè àbí sọ pé kútúbà ẹlẹ́ẹ̀kejì máa kúrú síta lákọ̀ọ́kọ́ àríkà ṣùgbọ́n ní gbogbo orí kíbi láyé nìsí á rí pé tẹ́lẹ̀ kejì máa ń kúrú sí tọ́lá kọ̀kọ́. so eléyìí kọ́dà gan-an níbo ni tí máa bá ti dìde ṣe kútúbà ẹlẹ́ẹ̀kejì yẹn kò ní í ṣe nǹkan kan tó yàtọ̀ sí kọ́kọ́ tẹ̀sán láti fún ànábi kọ́kọ́ àdúrà lọ́wọ́ parí. tẹ́lẹ̀ yìí kọ́dà o yòókè kéwú àná ìran àwọn èèyàn létí torí di eléyìí báyìí á rí i pé kútúbà yẹn èmi ní ń bá wí ìwọ ló ń bá wí kí ló wá dé táwọn kì í dé masjid àfi lẹ́yìn ìgbà tí wọ́n bá parí kútùbà kí ló dé táwọn kì í dé masjid àfi láàrin kútùbà ààbọ̀ ọ̀rọ̀ lọ gbọ́ ọ̀gbọ́ bẹ̀rẹ̀ tó súnmọ́ kọ gbẹ́sìn yàrá yóò kò súnmọ́ kọ gbẹ́sìn yìí. torí de báyìí àwọn olùgbàgbọ́ òdodo àwọn ìjọba ń bẹ́ẹ̀ àwọn tá a sì mọ̀ yìí pé nítorí ló jẹ́ ká rú là onánìkan tẹ̀lé tọ́lọ̀ pátí tẹ̀lé tọ́ anábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn tí máa tètè dé ṣáájú kó tó di pé ìmáàmù gàgà dé eré tí ó fún ọ láǹfààní láti gbọ́ gbogbo ohun tí ìmáàmù bá ń sọ torí mo gbọ́ olówó ń ṣokùnfà kí n fi ṣe wà wò àmọ́ ń gbọ́ dáadáa bó mo ti fẹ́ lò dáadáa ní ìdí ẹgbọ́ rárá báwo ló ti ti fẹ́ wà òkọ́ ti gbọ́n sọ. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé kọ́lẹ̀rà jẹ́ ẹni tí yóò máa ní àǹfààní àti sin tí kútú bàbá kó sínú sí wà o àti ká tètè táwọn ẹni tí wọ́n ṣe ṣe kútú báyẹn náà wọ́n máa rán àwọn èèyàn létí ránni létí ń pa tọ́lọ́ọ̀ wọ́n dà kó sọ pé nǹkan kan tó ní í ṣe pẹ̀lú tí ń lọ láwùjọ lọ ń bá òyìnbó sọ a gbọ́dọ̀ ṣàkíyèsí wípé ó tún dá wọn padà sídìí pé ẹ tara rẹ̀ páyọ̀ lọ àìsí páyọ̀ lọ là ń ṣe báyìí nítorí sì ká ṣe so gbogbo ẹ gbọ́dọ̀ máa wáyé nínú alkhutuba ilé ìjọba tá a dúró sí lónìí a rí i pé àwọn àdìsí ọlọ́kọ̀ọ́kọ́ tọ́ka sí pé kò sí nọ́mbà sí nọ́mbà kan pàtó ilé tí sẹ́rí àmúwá wọn ni agbọ́dọ̀ ṣe agbọ́dọ̀ rí pàtó ṣe solatul jumu'a ìtọ́dọ́gba nìyẹn. ẹlẹ́kejì sì ń tọ́ka sí pé wọ́n ṣe àdúrà lẹ́yìn kútúbà ń tọ́ da ni wọ́n ṣe àdúrà lẹ́yìn kútúbà ń tọ́ da ni àti pé pápá gan ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni tí ò bá ṣe kútúbà yẹn ṣe kútúbà. bákan náà ká máa kí al-Qur'an nínú kútúbà wa kọ́sì máa ṣèrántí fáwọn yẹn. subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليك السلام نعم الحمد لله لا دعاء تعمل فيه síwájú ká tó wẹ̀wù síwájú kẹ́wù tá a fẹ́ wọ̀ àpọ̀pọ̀ bá ní bí wàá máa ti ń wọ̀ nípele nípele láwọn ṣàdúrà ní àbíbáwò kéde pípé tó wẹ̀wù wọn ni kò ṣàdúrà lẹ́yìn ìgbà tó bá wọ̀ sọ́run ló ṣàdúrà torí kí n tó ń sọ lédè lárúbáwá náà ni pé wọ́n fi gbogbo ẹ̀yìn fún ọlọ́run ọba tí ó wọ ilé yìí sí mi lọ́rùn tó ti wọ̀ ọ́ kì í ṣe pé kó o tó wọ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n á ti ká kọ̀pọ̀ lọ fẹ́ wọ̀ ọkọ̀kọ̀ fẹ́ wọ singlet o ti wọ singlet kan wá ṣàdúà fẹ́ wọ bùbá le <coughs> tọ́ba wọ bùbá tán wá ṣàdúà o tún gbàgbádá le tọ́ba wọ gbàdá tán wá ṣàdúà torí pàṣẹ tí wọ́n wọ̀ kì í ṣàṣọ mọ́ àkànpọ̀ ni tó ẹ kọ̀ọ̀kan ló máa ń sìn wọ́n lọ́mọ ṣàdúrà náà. máa ń bẹ lọ́n tó bá ṣàdúrà pa fún gbogbo ẹ̀ kó tó náà. Aleykum salaam. wá sí tó wá ṣàṣìṣe <clears throat> tó fọ àyà kan tí wọ́n bá mọ̀ wá sọ fún nítorí pé ẹni tó bá mọ̀ tí wọ́n ṣe alukurani ké kò gbọ́dọ̀ gbé ẹnu lọ́wọ́ kò gbọ́dọ̀ gbé ẹnu lọ́wọ́ nítorí ẹ̀ṣẹ̀ ni tó sì ké ohun ọ̀lẹ́sẹ̀ ńgbà tó pa ṣiṣẹ́ ló ṣe bí ìwọ tó ọmọ pọ́tà ṣiṣẹ́ tó ọ̀ràn létí wọ gangan lọ ṣàṣìṣe so eléyìí yẹn tó bá dọ́ lójú o torí pé ńgbà míì o lè má dọ́ lójú pẹ́pẹ́ àyàjọra wọn ni so ẹni tí ẹni tó ní ọ̀rọ̀ tí abẹ́ ògè òun náà ni imam ẹni tó bá ti rí pé ọ̀tọ̀ níbi tí wọ́n ń kà ọ̀tọ̀ ni tí wọ́n fẹ́ máa tó ń ṣe kò ní ṣe rí ìgbà tó ń rí ọ kọ́ má dàtọ̀ láti rù hmm, àmọ́ tó bá dá ọ lójú dọ́dọ̀ ọlọ́run tó ọmọ kí súrà tí kí wọn mà tó sì ti fọ́ àyà kìí sì ṣe dandan ni kó gbà lọ́dọ̀ rẹ̀ torí kéjà tí wọ́n ran létí yẹn ó lè máa wò ó pé òun ò ṣàṣìṣe ìwọ lọ ṣàṣìṣe kọ́tà mọ́ bá sọ láti. ẹ̀yọ̀ náà ló bẹ̀rẹ̀. ǹjẹ́ ẹgbẹ́ pé ọ̀rẹ́ ìṣòro bíi mọ́ọ̀mù àti bóyá tó bóyá wọ́n lè bá ìṣòro kan máa wá ṣe mọ́ọ̀mù ní ọjọ́ júmọ́ ìyá ní túmọ̀ yẹn nìkan ló máa wá tó bá ti lẹ́yìn túmọ̀ ẹni ló máa tẹ̀lé tó bá ti lẹ́yìn túmọ̀ ọjọ́ mẹ́ta tó máa ń para rẹ̀ ẹnì kan wá dé bẹ̀rẹ̀ jọba ó wá jẹ́ tó bóyá obìnrin àwọn obìnrin ló kàn bàjẹ́ ọ̀dọ́kẹ́ parí àkàlàbù àti àwọn ọmọ fún iṣẹ́ márùn ní gbogbo ọmọ ọdún márùn sí mẹ́ta lọ sí ọkọ ni pé gbólóhùn tó lónú béèrè yẹn fẹ́ni tí wọ́n rẹ́ǹtì fọmọ àṣẹ ìmáàmù bọ́yá hàn lọ́yọ̀ orí rẹ́ǹtì hàn sí imam iná la sọ pé ọ̀rọ̀ nípa ẹ̀sùn wọn fi wówó wọ́n rẹ́ǹtì rẹ sẹ́nu pé ọ̀gbọ́ tó ẹ̀rù ń bà wá wọ́n má jẹ́ pé torí owó tí ń gbà ní ti ń ṣe imam ń ṣe imam kó lè gbowó ni ẹ̀rù ń bà wá tó eléyìí jẹba tó ṣùgbọ́n tẹ́yìn bá dé mẹ́sìtì tẹ́yìn bá obìnrin lásán tàwọn ọmọ kéékèèké ẹnìkan kò sí dé ni o lọ́jọ́ jùmọ̀ à òní ṣe kútúbà títí táwọn ọkùnrin ò fi dé àdéhùn tó sọ ń parẹ́ ń bọ̀ náà. aleykum salaam. kò lè dá sọ̀ láti ṣe kò lè dá sọ̀ láti ṣe torí jùmọ̀ àìsèǹtẹ̀yàn kan máa dá ṣe é bá ti sọ. So sọ̀látò lóòrùn ni ó ṣe kò tó gbọdọ̀ ṣe kútúbà kankan. ẹnjọ́ bá àwọn obìnrin gan tẹ́nìkan kan ọ̀bá wa sọ̀látò lóòrùn ọjọ́ sí. náà ni jẹ́ mímbàrì yẹn gan ẹ máa sọ yorùbá torí lárúbáwá tẹ̀ bá gbọ́ tẹ́ bá ti sílò inú máa rún àwa ni mo rò pé yé tẹ́bá ti fi lárúbáwá lò inú rún wa èdè tí àwọn ti gbọ́ ẹ máa sọ yorùbá àyè tí lè máa mú dúró sí wọn èpè mímbàr nínú sẹ̀rí àwọn èsì pè mímbàr lédè lárúbáwá ẹ̀sùn páyè tí lè máa mú dúró sí finish naam. ṣé gbogbo mọ̀sáájì náà lọ wádìí ọ̀dọ́ lójú bọ́ọ̀lù tí wọ́n ga tó. èmi ò ní kẹ́ wọn o. nítorí pé ètò dọ́gba ni pé kí gbogbo ọwọ́ àdọ́gba ṣùgbọ́n táwọn sọ fún yín ni pé tọ́wákí mẹ́sídìí tẹ̀ ti ṣe sọ́lá ibi tí lè máa mú dúró sí ga díẹ̀ tọ́gbájú ìgbà wọn kan lọ lọ́dọ̀ Malik kò ń sọ pé akórira rẹ̀ ṣùgbọ́n kò bá sọ láti jẹ́. àbí òye wa kọ bá sọ láti jẹ tòṣùgbọ́n tó wá pé kí ni táwa sà lẹ́sà tí gbogbo ọdọ́ gba ni kí wọn lọ fẹ́ béèrè ni. wọ́n ti parí ẹni náà láti sáyẹn. àìsàn. bẹ́ẹ̀ ni ìmáàmù Abu Hanifa ní kò burú tí ọba gbádùn àwọn olùmọ̀ yòókù sọ pé gbọ́dọ̀ dìde ńlọ́dọ̀gba jù. pọ̀tọ́ bẹ́ẹ̀ mo ti dáhùn ẹ jẹ́ kọ́rọ̀ ọmọ iye yìí tàm. sọ fún ọpẹ́ nìkan sọ pọ́tọ́ ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù ní kíkọ́ tọ̀ kí wọ́n á ní kí n tún máa dáhùn ètò ọ̀tọ́ sí tàm. rárá akọ̀tọ́ mú àtẹni tó lè ṣe sọ láti wà kí ló dé tí òun ò ṣe kótóbà ètò àjẹpá ti ń pàṣẹ pààrọ̀ máa tó ń ti máa sọ láti sọ ẹ̀kọ́ ọmọ kótóbà náà ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك